padà ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkur'an kareem látinú suratul isra أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دون وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا الله سبحانه وتعالى وبر سورة pẹ̀lú ìṣe àfọ̀mọ́fún rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni subhanalladhi asra bi abdihi laylan min almasjid alharam ila almasjid alaqsa alladhi barakna hawla linuriyahu min ayatina innahu huwa samiu albasir ní tó ti rinlẹ̀ òun náà ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn orúkọ tó rẹwà tó dẹ̀ fi rẹwà jùlọ bẹ́ẹ̀ ni àwọn ìròyìn tó fi ga jùlọ lára iná ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó mọ́ kangakanga kúrò níbi àdínkù ni ọba tó mọ́ kangakanga kúrò ní gbogbo àwọn ìròyìn àbùkù tí àwọn èèyàn lè máa fi ti se ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fọ́rẹ̀ mọ́ níbi gbogbo àwọn ìròyìn àbùkù tí àwọn èèyàn lè fẹ́ máa fi ti sí oní subhana lẹ́dí asra bí abdihi mímọ́ ọlọ́run ọba subhana wa ta'ala kangakanga kúrò níbi gbogbo àwọn nǹkan tán fi ti sí ọba àwọn ní òun náà ni alẹ́dí asra bí abdihi ọba tó mú ẹrú rẹ̀ rìn ní òru minal masjid al láti bí mọ́ṣáláṣí àbẹ̀wọ̀ ilẹ̀ masjid al-aqsa lọ síbi mọ́ṣáláṣí tó fi jìnnà jù alẹ́bí barakna haulahu mọ́ṣáláṣí tó ṣe pé àwọn ọlọ́run ọba àṣe ní ààyè albarka àti gbogbo tó ń bẹ ní agbègbè rẹ̀ nínú ríyáwó min ayatina ọlọ́run ọba ní ta fi mú ẹrú wa ìrìnrìn òru òun náà ni pé afẹ́ fi hàn án nínú àwọn àmì àwọn ọlọ́run ọba ìnáhu owó sẹ̀mí olùbásírù dájúdájú ọlọ́run ọba yìí ọba tó ṣe wípé òun gbọ́rọ̀ ni ọba tó ṣe wípé òun rí náà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ nígbà tó ń bẹ ní ọmọ ogójì ọdún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá fẹ́ jẹ́ kí anabuwa muhammad sallallahu alayhi wa sallam kó rínú àwọn àmì òun ọlọ́run ọba èyí tó ń bẹ nínú sánmà ni bákan náà kó rínú àwọn àmì òun ọlọ́run ọba èyí tó ṣe yí pé ó ń bẹ ní betul makdis betul makdis òun náà ni àyíká ti ń bẹ ní palestine ibi tí àwọn yahudi tí wọ́n gbà lásìkò tá a wà yìí tó ń bẹ ní ìkápá wọn lára àwọn mọ́ṣáláṣí mẹ́ta tó ṣe wípé ó jẹ́ mọ́ṣáláṣí tí èèyàn lè sọ ipò ń travel lọ láti lọ ṣiṣẹ́ ìjọsìn ni gẹ́gẹ́ bí n tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ onílàtú ṣaddu rihal ilà ilà thalathati masajid èèyàn gbọ́dọ̀ travel pò ń fẹ́ lọ ṣe ìjọsìn bì àyàfi mọ́ṣáláṣí mẹ́ta péré òun náà ni almasjidul haram mọ́ṣáláṣí abẹ́wọ̀ èyí tó ń bẹ ní maka ẹlẹ́ẹ̀kejì òun náà ni almasjidul aqsa mọ́ṣáláṣí tó ṣe wípé òun ló fi jìnnà jù nínú mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta tabaníkàwò sí maka èyí tó ń bẹ ní jerusalem ó jìnnà ju mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alaihi wa sallam lé lẹ́yìn náà fi ń pè ní almasjidul aqsa ìyẹn mọ́ṣáláṣí tó ṣe póun ló fi jìnnà jù nínú àwọn mọ́ṣáláṣí méjèèjì mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alaihi wa sallam tó ń bẹ ní madina àti mọ́ṣáláṣí èyí tó ṣe wípé ó ń bẹ ní maka ó jìnnà sí maka ju bó ṣe jìnnà sí madina lọ kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó dárúkọ mọ́ṣáláṣí méjèèjì ó wá fi kẹta kún pé wà masjidi àdá àti mọ́ṣáláṣí mi yìí so pé yẹn ló ń fẹ́ lọ ṣe ìbáàdà níbì kan ó wá múra ó travel bó ló lọ mo fẹ́ lọ ṣèjọ́sìn níbì kan ni mọ́ṣáláṣí mẹ́ta tí yẹn lè lọ ni gbogbo omi táwọn èèyàn bá láwọn fẹ́ lọ ṣe ìjọ́sìn lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí dídí àní nínú ẹ̀sìn islam torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nítorí di sọ ni pé látúṣẹ́ dùn rihal àgbọ̀dọ̀ travel pa afẹ́ lọ ṣe ìjọsìn a lè travel pa afẹ́ lọ ṣe nǹkan mi ṣùgbọ́n pé a mo fẹ́ lọ ṣe ìjọsìn kan bì kan àyè mẹ́ta yìí ọ̀hún náà ni gẹ́gẹ́ bí ntánẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó yìí sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa mú anabi wa muhammad sallallahu alaihi ó mú rìn láti mọ́ṣáláṣí alḥaram èyí tó ń bẹ maka ó bẹnu ẹgbàá wa ipe ìrìn yìí ìrìn òru yìí ó ṣẹlẹ̀ nígbàtí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó ń bẹ ní ibi kaaba ìgbà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹgbàá wa mi dẹ́ wà yí pé anabi sallallahu alaihi wa sallam bẹ níbi ilé ẹni ó ń bẹ níbi ọ̀dọ̀ umu ani ju gbogbo ẹ lọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní maka lọ́lọ́wọ́ bá subhana wa ta'ala lófin ní subhana lẹ́dí asra bi abdihi leylan. من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الحرام طبعا لقبلوي òun náà ni mọ́ṣáláṣí abẹ́wọ̀ ṣé kàábà gangan òun ni wọ́n ń sọ ń pa rẹ̀ àbí gbogbo mọ́kà àti àwọn ààyè abẹ́wọ̀ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì náà ni alukur'an lò ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ìnáma ìmúṣirikú na najasun ọlọ́ni àwọn ẹlẹ́bọ najasun ẹ̀gbin ni wọ́n falaya kọ̀rọ̀bùl masjid alharama bàdà amihim àdà wọn gbọdọ̀ débi masjid haram lẹ́yìn ọdún yìí òun ló fà tó pé ẹni tí ó kì í ṣe mùsùlùmí wọn ń gba aláàyè kó wọ ìgboro mọ́kà àti àwọn ibi tó àyè àwọ̀ tó so mọ́ torí pé kí ni gbogbo ẹ pátápátá almasjid alharam òun ni wọ́n ń pè bákan náà wọ́n lè lo gbólóhùn almasjid alharam yìí kó máa túmọ̀ sí kaaba nìkan eléyìí náà ọlọ́run ọba subhana wa ta'ala ó lò ó nínú àmàyà yìí nínú alukur'an bẹ́ẹ̀ lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam náà lò ó olóyún sọ pé látúnṣe dùn rihalu ilẹ̀ ilẹ̀ salasat masajid èyàn gbọ́dọ̀ sọ ipò ń travel láti lọ ṣe ìjọsìn àyàfi mọ́ṣáláṣí mẹ́ta almazid alharam mọ́ṣáláṣí alharam so ló jẹ́ pé context ń gbà mí òun ni ó máa sọ fún wa kí ni wọ́n gbà lérò pẹ̀lú almazid alharam ṣé kàábà ni àbí ìtàn gbà lérò pẹ̀lú almazid alharam òun náà ni gbogbo mọ́kà àti àwọn ayé abèèwọ̀ tó so mọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó mú anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó mú ṣe ìrìn àjò láti almasjid alharam bóyá láti ilé rẹ ní umu ani ni torí pé gbogbo àwọn àyè yìí náà lànàbí wa muhammad sallallahu alaihi wa sallam ó ń bẹ ní òru yìí so tó fi wáyé ibi tó padà kángun sí ọ̀hún náà ni àyè tí a hatim àbí hijr ìyẹn ibi tí ó máa ń sílẹ̀ níbi ẹ̀gbẹ́ kaaba ibi ànábì wa muhammad sallallahu alaihi wa sallam wa kó tó di pé ìrìn àjò òru yìí kó tó di pé ó ṣẹlẹ̀ so ló fi jẹ́ pé tá a bá ní almasjid haram ipò túmọ̀ sí mọ́ṣáláṣí ìyẹn ìyẹn kaaba ó dẹ̀ tó túmọ̀ sí maka lápapọ̀ àti àwọn ààyè míì tó so mọ́ bíi mùnà bákan náà gbogbo àwọn eléyìí náà ààyè haram ni wọ́n máa ń pè wọ́n tó ṣe wípé wọ́n lè pè wọ́n ní almasjid alharam anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní irun ẹyọ kan tá a bá kí ní almasjid alharam ó ní ó ṣe déédéé one hundred thousand irun míì tá a bá kí ní àyè mi bá ṣe wọnú mọ́ṣáláṣí ìta bá kí irun ẹyọ kan àtẹni tó kí ìwọn ẹyọ kan ní almasjid haram ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn méjèèjì ni pé ẹni tó kírun ní almasjid haram ìlọ́po hundred thousand òun ni tó ń wo gbà ńláda sọlọ jẹ́ pé àyè yìí àyè àbèwọ̀ ni àyè tí láàdá pọ̀ ń bẹ́ẹ̀ ni eléyìí ló fà á tó fi jẹ́ pé ẹnu àwọn àfọ́kò lórí wípé hundred thousand tánàbí ń sọ yìí ṣé mé kàábà ló ní gangan ni that is mọ́ṣáláṣí kàábà ni àbí gbogbo mọ́kà máwọn haram àwọn àfáàmì ní mọ́ṣáláṣí kàábà gangan ni àwọn míì ní gbogbo ilẹ̀ yẹn tí ọlọ́wọ́n bá ń pè ní almazil haram ní àwọn àyè míì náà lónìí ṣùgbọ́n wàláwà alam èyí tí ó fẹ́ tẹ̀wọ̀n jùlọ òun náà ni pé gbogbo ilẹ̀ mọ́kà àti àwọn ibi tó jẹ́ àyè haramu ní tó wà ní agbègbè rẹ̀ òun náà ló ní láàdé eléyìí tó ló jẹ́ pé kò síbi tí a ti kírun náà mọ́ṣáláṣí tó ń bẹ mọ́ká tí a lè ní ìdíwù láàdá tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó sọ níyì tó tẹ̀wọ̀n wàláwà alam nínú ọ̀rọ̀ àwọn àfa ọlọ́wọ́n subhanahu wa ta'ala ló ń mú ẹrú òun ṣe ìrìn àjò òru tani ẹrú ẹ̀ tó ń rí fẹ́ẹ̀ sí ń bí ìgbà tó ní subhana lẹ́dí asra bi abdihi leila minal masjid haram a ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun náà ni ẹrú tí ọlọ́wọ́ bá ń rí fẹ́ẹ̀ sí tọ́lọ́n bá fẹ́ pọ́n yẹn lé pátápátá òun ni ó pe ní ẹrú torí pé kí ni gbogbo wa pátápátá láì ṣe yẹn kan kù ẹrú ọlọ́wọ́ bá ní wá ọlọ́wọ́ bá ń sọ ní ààyè mi alukur'an pé nkúlùmán fi sàmáwá ti wàl ardi ilà àti rahmanah rahman abdan ọlọ́run ní gbogbo tó ń bẹ ń sánmà àtìlẹ̀ pátápátá gbogbo ọpáta ẹrú ọlọ́run ọba ni ṣùgbọ́n ìjẹ́ ẹrú ọlọ́run ọba ọ̀nà méjì ló pín sí ìkan bẹ tí àwọn àfa ń pè ní alẹ́rọ̀bùdí yẹtùl àmà ìkejì ní alẹ́rọ̀bùdí yẹtùl xaasọ alẹ́rọ̀bùdí yẹtùl àmà ìjẹ́ ẹrú ọlọ́run ọba tó kárí gbogbo wa tó ṣe pé kò sí ní ta lè ṣe lórí ẹ òun náà ni ipa pé ọlọ́run ọba òun ló dá wa kò sẹ́ni tó yẹ lóhun lòun dára àwọn nú wa gbogbo wa abára wa láyé kò sẹ́ni tó yẹ pé òun ló dá rẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni táwọn òbí ẹ̀ dánú wa àwọn òbí wa wọn alóyún wa tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bá ní àwáyé àwáyé tó bá lẹ̀ láàní wáyé kò sẹ́ni tó lè ní ká wáyé dókítà tó máa ṣe jù lóò rí iṣẹ́ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ní àníwáyé bẹ́ẹ̀ náà ni jíjẹ múmu wa kò ń ṣe agbára wa kò ń ṣe mímọ̀ ṣe wa eléyìí ò ní ṣe pẹ̀lú ṣéyàn ń ṣe lọ́wọ́n àbí kò ṣe lọ́wọ́n ẹ̀mí wa ọlọ́wọ́n ọba lónìí ìgbà tó bá wù ú pé ká kúrò láyé là á kúrò láyé kò sí ń tá lè ṣe tó ṣe yí ẹ̀mí wo fi gùn kọjá bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló fi ní ìdájẹ́ àjẹ́lùhùn tí àsìkò tó yẹ kán fa ilẹ̀ bá tó láyẹ̀sítà àkérò náà sàátàn wà láyẹ̀sítà dìmùn ìṣẹ́jú kan ò lè lékún bẹ́ẹ̀ ni ìṣẹ́jú kan ò lè dínkù olóòjẹ́ pé gbogbo àwọn nǹkan ó rẹ̀ wá à ń lóògùn ni sábàbí là ń mú ògùn yìí tá a bá lò ó ó máa ń jẹ́ kára ṣe dáadáa kára lókun àsìkò tọ́lọ́mbá ní kú dé ó dé náà nu kó ṣe pé kéèyàn lọ ṣe gbogbo àwọn medical test tán sọ fún wípé ó lálàáfíà kò sí problem gbogbo táwọn ń ṣe ó wà òkè ìyẹn ò ní kó mọ̀ kúnjọ́ kejì tó bá ṣe pé àsìkò tí ọlọ́run ọba kọ kalẹ̀ fún ó ti tó ìyẹn túmọ̀ sí pé à ń yí nínú kádàrọ̀ ọlọ́run ọba ni kò rẹ̀ sẹ́ni tó lè kọjá kádàrọ̀ ọlọ́run ọba àwọn nǹkan tá à ń ṣe tọ́lọ́run ọba ò fẹ́ ó ń bẹnu kádàrọ̀ ọlọ́run ọba pa á máa ṣe nǹkan yẹn náà ni tó ń bó jẹ́ pé ọlọ́run ọba ò fẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tú wa lẹ̀ ẹni tó bá fẹ́ ṣe dáadáa àyè ẹ yọ fún ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe kejì náà àyè ẹ yọ fún ṣùgbọ́n ẹni tó bá ṣe dáadáa báyìí báyìí ni ó mọ jẹ́sàn tiẹ̀ ẹni tó bá dẹ̀ ṣe kejì rẹ̀ náà báyìí báyìí ni ó mọ jẹ́sàn ti tiẹ̀ ọlọ́run tú wa lẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n kádàrọ̀ ọlọ́run ọba náà ṣì ni ilé ìlú ọlọ́run bá fi sọ pé nkúlùmọ̀ fi sàmáwá ti wẹ̀ ard gbogbo tó ń bẹ́ ń sánmọ̀ àwọn màláìka ni ó àti gbogbo tó ń bẹ nínú ilẹ̀ ni ó tó ń bẹ lórí ilẹ̀ ni ó àwọn èèyàn ni ó àwọn àlùjọ̀nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inkuluma fi samawa àti wàl ardi ilà àti rahman abda kálukú ẹrú ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n eléyìí ẹrú tá à ń sọ yìí òun ni àwọn afánpẹ ní alùbùdíyàtú àlàmà ṣùgbọ́n alùbùdíyàtú alùbùdíyàtú xaasọ ìjẹ́rú ọlọ́wọ́n ọba tó ṣe wípé òun lọ́lọ́run ọba fẹ́ fún wa òun ṣe ìtọ́lọ́run ọba lábọ̀ wá lọ́rùn túláàsì òun náà ni ká máa tẹ̀ láṣẹ ọlọ́run ọba tọ́lọ́run bàbá ní eléyìí ni ẹ ṣe ká ṣe ọlọ́run ti mẹni tí ò ní ṣe ń wá tọ́lọ́run bá ní ká jìnà sí nǹkan yìí ká jìnà sí ọlọ́run mẹni tí ò ní jìnà sí ń wá ìwá fọ́ọ̀sì ẹ̀mí wa láti ṣe ń ọba ní ká ṣe ìfọ́ọ̀sì ẹ̀mí wa láti jìnà sí tọ́lọ́wọ́n bá ní ká jìnà sí eléyìí ni wọ́n ń pè ní alọ́rọ̀bùdí yẹtùlùkọ́ sọ ipò yìí wá ní ipò tó fi ga jùlọ gbogbo ẹni tó ṣe yí pé kò ju rẹ̀ lẹ̀ fún òfin ọlọ́wọ́n ọba wàláhì lára àwọn èèyàn tí yóò gbọ́n jù láyé ni gbogbo ẹni tó ṣe yí pé kò ju rẹ̀ lẹ̀ fún àṣẹ ọlọ́wọ́n ọba lára àwọn èèyàn tí wọ́n jọra wọn lójú jù láyé ni torí pé ńgbà tó o bá mọ̀ wípé àtẹ̀mí rẹ̀ jíjẹ múmú rẹ gbogbo nǹkan wọ̀nyí ọwọ́ ọlọ́run ọba ló wà kí ló wá ń ṣe kọ́ńkọ́ tíyán kí ló ń jọrọ ẹ lójú sí so ló jẹ́ pé agbọ̀rọ̀ra wa ńlẹ̀ ká mọ̀ gbéra wa kọjá àpò tí a wà anabuwa muhammad sallallahu alayhi wa sallam a ma sọ fáwọn sábẹ́ rẹ̀ pé látútúrú ní kẹmà àtàràtì nasọ́rọ̀ bìnnà mariam ẹ mọ̀ yìí mi láyìn bóró báwọn nà sọ́ra bí wọ́n ṣe yin ọmọ mọ́ríàmù wọ́n ra àwọn nǹkan ìyanu lára rẹ̀ nǹkan ìyanu yìí wọ́n fi gbé e sí ipò ọlọ́run ọba wọ́n fi pè é ní nǹkan kí nǹkan ànábì ni ẹ mọ́ yin mi bẹ́ẹ̀ ìnáma na abdul ẹ̀rù mo jẹ́ fọkúlù abdullahi wa rasulu tẹ bá fẹ́ yin mi ẹ fẹ́ sọ̀rọ̀ ń pa mi ẹ ní abdullahi ẹ sọ yìí pé rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n káwá là ń ṣe gbogbo àwọn pátipàti táwọn èèyàn ń bá káàkiri ń sìn ẹlòmíà ló ń fẹ́ yin anabi muhammad sallallahu alaihi wa sallam bí yàn kan tó ní wà máa tẹ́kùn bí rasulillah inusratuhu intelka osodo fi ajami atẹ́jì ó lẹ́ni tó bá ń bẹ tó wá ṣe yí pé gbogbo ìgbà tó bá ń wárán lọ́wọ́ anabi muhammad sallallahu alaihi wa sallam ló ń lọ́wọ́ rẹ̀ onírú èèyàn bẹ́ẹ̀ tó bá bọ́ sínú agbókìnnìún tó wá wánà lọ́wọ́ pàdó alẹ́ muhammad sọlá sanpé rẹ muhammad ìyá rasulallah ìròjíṣẹ́ ọlọ́run ọba wá gbà mí lẹ onítẹ́jì àwọn kìnìún wọ̀nyí ẹ̀ẹ́rì ti gbogbo wọn ó dákẹ́ lọ wọn ní lè yanu wọn kán láwọn oge jẹ àbáwọn afáya pẹ́rẹpẹ́rẹ́ torí pé kíni torí pé ó ti wánà lọ́wọ́ alẹ́ muhammad sallallahu alayhi wa sallam eléyìí kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá ṣe é ó ti gbé anabi muhammad sallallahu alaihi wa sallam ó gbé e sí ipò ọlọ́run ọba bẹ́ẹ̀ ni anabi muhammad sallallahu alaihi wa sallam kò lè gbére sí ipò yẹn láéláé ló fi sọ fún wọn pé iná máa na abdul ẹrú ọlọ́run ni mí èmi ń sin lọ́hùn ni ẹ gbọ́dọ̀ tún máa sin mí fọkúlù abdullah ẹ pè mí ní abdullah sókè ẹ̀ka ló ń fẹ́ yin anabi muhammad sallallahu alaihi wa sallam kò lè yin pẹ̀lú ntọ́lọ́wọ́ bá fi yin lọ ọlọ́ni wa annahu lamma qama abdullahi yad'uhu kadu yakununa alayhi libada ìgbà tí ẹrú ọlọ́run ọba ìyẹn ní muhammad sallallahu alayhi wa sallam tó ń pe ọlọ́run ọba kadu yakununa alayhi libada àwọn àlùjẹ̀nu tó wọ́n ń gbọ́rọ̀ ní ibi tí wọ́n sùn léra wọn lérò wọ́n lè dà gẹ́gẹ́ bí irun bí irun kìnìún níbi wọ́n ṣe lẹ̀ mọ́ra wọn sígbà tó ń gbọ́rọ̀ àlẹ́ muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọba pè mẹ́ wa annahu lamma qama abdullahi ẹrú ọlọ́wọ́ba lọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala ló pè bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ba ló ń mọ sọ fún anabi isa alayhisalatu salam tó bá di john gbende alkiyama nípa yìí pé ahanta kultali nas ìrẹ̀ isa ṣe wọ́n ló sọ fún àwọn èèyàn pé ìtẹ́kìlúni wọ umiya ilá haini mindunila ìpẹ́yìn èèyàn mímí àtìyá mi ní nǹkan méjì tẹ́ ẹ mọ̀ képe tẹ́ ẹ mọ gúnran fún tẹ́ ẹ mọ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún mi dún ní láà yàtọ̀ sí ọlọ́run ọba ntí anabi isa alayhisalatu salam tó sọ náà ni pé subhanaka ní mọ̀ rí ọlọ́run ọba máa yẹ kúnu lé an akúlẹ̀ máa lè ìsàlẹ̀ ibi hak ntí òun ṣe tọ́ mi ń gbọ́dọ̀ sọ fún ìwọ ọlọ́run ọba náà mọ̀ pé mi gbọ́dọ̀ sọ fún wọn máa kúlùtùláwùm ó ní tóun a sọ fún wọn tóun sọ fún wọn òun náà ni pé àní ibùdó ẹ̀sìn ọlọ́run ọba rọ́bì ọba tó dá mi tó ń ṣe jẹ ẹmu fún mi tó ń ẹ̀mí mi lọ́wọ́ wà rọ́bàkùn ọba tó ṣe pò náà ló dá yín ló ń ṣe jẹ ẹmu fún yín ló ní ẹ̀mí yín lọ́wọ́ òun náà lọ́ba tí ó gbẹ̀mí yín anabi isa alayhisalatu salam òun lélẹ́yìí tó ta bá lọ wo àwọn ààyè tí ọlọ́wọ́n bá subhana wa ta'ala tó ti lo gbólóhùn ẹrú ẹrú ẹrú fún àwọn òjíṣẹ́ rẹ̀ ó pọ̀ jàǹtìrẹ́ nu alukur'an torí pé òpin ipò ní kán péyàn ní ẹrú ọlọ́run ìjẹ́rú ọlọ́run ọba kan jura wọn lọ ni ẹlòmíì ń bẹ ẹrú ọlọ́run ọba ní àwọn náà làwọn ànábì ọlọ́run ọba àwọn míì ń bẹ ẹrú ọlọ́run ọba ni wọ́n àwọn náà ni àwọn sọ̀dẹ̀kọ́ọ̀n àwọn tó ń bẹ ní ipò àwọn abubakar rọ̀dọ̀láwọ̀ àná àwọn míì ń bẹ ẹrú ọlọ́run ọba ni wọ́n àwọn tó ń bẹ ní ipò àwọn ṣùwádà àwọn míì ń bẹ ẹrú ọlọ́run ọba ni wọ́n àwọn tó ń bẹ ní ipò àwọn sọ̀lẹ̀hún òun náà ni pé gbogbo wa ẹ̀jẹ̀ ká wa ń lẹ̀ àdẹ̀ gbọ́dọ̀ mú yàn kan ká débi pé àwa gbé e dé ipò tí ọlọ́run gbé e sí ìyàwó aisha rọ́dí aláwọ̀ anha gẹ́gbó ṣe ń bẹnu sọ̀hí muslim ó ní na anuna zila na samana zila hù ntànàbí pàwọ́ aláṣẹ ni pé ibi táwọn èèyàn bá wọ́ọ̀tì náà ni ká gbé wọn sí ẹni tó bá pàtàkì ẹni tí òun bá ń ṣèyàn pàtàkì ní à ń pàtàkì ẹni tí yóò bẹ̀rù ọlọ́run tí yóò kọ̀rọ̀ ọlọ́run ọba kún kí là ń ka kún fún ẹni tó tijú ọlọ́run ọba ló tijú ẹ̀ ẹni tí ò tijú ọlọ́run ọba kò sí tijú kan tá a fún bó ṣe yẹ kí mùsùlùmí kó mọ lògbé sí ayé ẹni ṣùgbọ́n gbà tá tí ò ní tijú ọlọ́run ọba tá n pọn lé bẹ́ẹ̀ làwọn tí wọ́n tijú ọlọ́run ọba tí wọ́n ń po òfin ọlọ́run ọba mọ́ à ń yẹpẹrẹ wọn ó túmọ̀ sí pé kí ni a ṣe ètò bó ṣe yẹ ká ṣètò àtẹni tó wá ti ju ọlọ́run àtẹni tí ò ti ju ọlọ́run ọba a gbọ́dọ̀ gbó wọn sí ipò tí wọ́n tó òun náà ni ipò ìjẹ́ ẹni tó yẹ ká mọ̀ sìn aluluhiya ìjẹ́ ní támọ̀sìn ọlọ́run ọba allah nìkan lónìí tá a bá fi lè mú ìjọsìn tá a gbé e fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àti mú nǹkan ẹ lórogún pẹ̀lú ọlọ́run ọba lọ́lọ́wọ́ bá fi sọ pé fọmọ nǹkan náà yẹ́rù jùlọ ikọ́ ara bí i gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́wọ́ ọba dáadáa fàlẹ́ àmàlẹ́ àmàlẹ́ sọ́ọ̀lì ha iṣẹ́ dáadáa dọwọ́ rẹ̀ wọlé ayú ṣirk bí ìbàdà ti rọ́bì yìí àhàdà ìjọsìn tí wọ́n ń ṣe fún ọlọ́run ìjẹ́ ẹrú rẹ̀ fún ọlọ́run ọba kò gbọ́dọ̀ pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba nígbà tó bá ń jẹ́ ẹrú fún ọlọ́run ọba eléyìí jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ wòye sí dáadáa lónìí àmọ́ iye àwọn èèyàn tí wọ́n ń pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run àmọye àwọn lọ́balọ́ba lónìí ẹlòmíà lóhun ọba àlú bó ṣe ń ṣe àwọn ètùtù oríṣiríṣi náà ni yóò máa ṣe gbogbo àwọn nǹkan yóò lọ́ba àlú lóhun so gbogbo ẹ̀sìn lòun ó bá wọn ṣe yà subhanallah ipa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ó sọ ẹni yẹn di ẹlẹ́bọ bẹ́ẹ̀ ni àwọn tó ń joyè lóríṣiríṣi ìgbóyè kóyè ó lè sọ̀yàn di ẹlẹ́bọ náà yóò sọyàn dẹni tó ṣe pé ń pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ wò ọlọ́run ọba subhanahu wa ta'ala agbọ̀rọ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ká jẹ́ ẹrú ọlọ́run ọba subhanahu wa ta'ala agbọ̀rọ̀ jẹ́ ẹrú nǹkan mi agbọ̀rọ̀ jẹ́ ẹrú alùjẹ̀nu bẹ́ẹ̀ la agbọ̀rọ̀ jẹ́ ẹrú àwọn nǹkan ẹrú ọlọ́run ọba allah la gbọ̀rọ̀ jẹ́ nítorí wáyé ká fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ká fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ká má pin láàrin ọlọ́run ọba àti àwọn ẹrú rẹ̀ tó ṣe wípé wọ́n ṣẹkù kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni subhana lẹ́dí mímú ọlọ́run ọba kangakanga kúrò mi gbogbo òdìkù ọba tó ṣe pé alẹ́dí asra bi abdihi leylan minal masjid alharam ọba tó ṣe pé òun náà ló mú ẹrú rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó mú ṣe ìrìn ooru láti mọ́ṣáláṣí abẹ́wọ̀ ìlàlí masjid al-aqsa lọ síbi masjid al-aqsa òun náà ni mọ́ṣáláṣí tó ń bẹ ní jerusalem sọlọ́wọ́n bá pe anabi muhammad sallallahu alayhi wa sallam ó pe ní ẹrú rẹ̀ ẹrú ẹ̀ náà dẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam ló pe rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ní tó rẹ̀ rẹ̀ ńlẹ̀ púpọ̀ anabi sọ gẹ́gẹ́ ṣe bẹ́ẹ̀ ní muslim ó ní ìnàlá àwòhà ìlẹ́yà àǹtàwà àdọ́rù ó ní ọlọ́run ọba sọ fún mi pé gbogbo yín ẹ̀ra yín lẹ̀ ẹ̀ múra yín wálẹ̀ ẹ̀ mọ́jọra yín lójú hátà láàyè fúkara àhàdùn àlà àhàdùn kéèyàn kan má ṣe fáàrí séèyàn kan wàlá yẹ bùkìyà àhàdùn àlà kéèyàn kan rẹ̀ má kọjá àlà lórí ẹnì kejì rẹ̀ má ṣe fáàrí lórí èèyàn kan àwa báyìí báyìí báyìí báyìí la jẹ́ báyìí báyìí báyìí là wa lẹ́ni tó ń yẹpẹrẹ ẹni tí ó to bákan náà má kọjá àlà pẹ̀lú pé kó o gba dúkìá òun dúkìá mọ́ títí ẹ gbogbo nǹkan tó o bá gbà tí o ń ṣẹ̀tọ́ rẹ o pọ̀ gbogbo ẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ní ọjọ́ tó ṣe pé yẹ́wò máa láàyè ń fa ìmáàlùn wàlà àbànú ọjọ́ tó ṣe pé ọmọ kan ò ní wúlò fún yàn bẹ́ẹ̀ ni dúkìá tó ní kò ní wúlò illa man atallah abi qalbin salim ọlọ́ni àfẹni tó ṣe pé ọkàn rẹ̀ bá jẹ́ ọkàn tó lálàáfíà tí ò sí ẹbọ ń bẹ̀ tí ò sí pátípátí nú ẹ̀ èèyàn tó ṣe yí pé yóò rí oríire tí ó dẹ̀ rábàyọ ni ṣùgbọ́n ẹni tó ṣe yí pé ó pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hùn bí a ń pasẹ̀ pa ń wo owó ni nípasẹ̀ pa ń wa ipò láyé ni nípasẹ̀ pa ń wọ òkìkí ó mú nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba gbogbo ohun tó kójọ ní owó tó kójọ ní dúkìá yìí àwọn nǹkan yìí ò lè wúlò fún sùkárìra wa ńlẹ̀ bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe rere ńlẹ̀ kárìra wa ńlẹ̀ kama jẹni tó ṣe pé yóò mọ gbàgbàkúgbà fún àwọn èèyàn táwọn èèyàn bá ń gbé wa sí ipò táàtó kakọ́ṣọ̀nù wọn eléyìí ààtò ipò yìí ẹ mọ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ká wo yí pé kí ni àfẹ́ distọ́bù àwọn èèyàn àbí àfẹ́ dá mọ́ wọn lẹ́nu kán mọ́ sọ̀sọ́kúsọ kárẹ̀ mọ́ gbà á bí àwọn ìròyìn burúkú táwọn èèyàn fi ń ròyìn àwọn àfáà mi wọn ó dẹ̀ dákẹ́ wọn mọ́ wọn bẹ́ẹ̀ ààrẹ ni tí ó sọ wípé àwọn olànàbí kan ànábì àwọn náà là fa àtàwọn àfọwọ́ dẹ̀ dákẹ́ yóò mọ́ wo ànábì muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn tó bá rí wọn tí wọ́n sọ nǹkan torí pójú tòun lọ ẹsẹ̀kẹsẹ̀ ni ó kọ fáwọn sábẹ́ rẹ torí pé ìyẹn là ń pè ní ìmọ̀ ọlọ́run lọ́kan ká dákẹ́ lórí àwọn ìròyìn tí ò bá mu tán fi ń ròyìn wa aburú ni dé ìwọ gan fún ní o gbọ́dọ̀ yẹpẹ́rẹ́ ara ẹ èèyàn bíi títí ẹ kó o máa gbé e sí ipò ọlọ́run ọba ẹ̀dá bíi títí ẹ kó o máa gbé e sí ipò ọlọ́run ọba ó yẹpẹ́rẹ́ ara rẹ bẹ́ẹ̀ ni o tún mọ pàtàkì ọlọ́run ọba subhanahu wa ta'ala. eléyìí jẹ́ ara ẹ̀kọ́ tá a rí kọ́ nínú sóra yìí nípa pé anabi muhammad sallallahu alaihi wa sallam bí ọlọ́wọ́ bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó tó ṣe pé nu gbogbo ọmọ ènìyàn kò sẹ́ni tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ bí anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ṣe pé ní kíni ó pé ní abdihi subhana asra bi abdihi ọlọ́run ní mímú òun ọlọ́wọ́ ọba ọba tó ṣe pé ó mú ẹrú rẹ̀ ó mú rìnrìn ooru leilan min almasjid alharami ila almasjid alaqsa kí ni tá n pè ní almasjid alaqsa aníhun náà ni mọ́ṣáláṣí tó jìnnà jù nù mẹ́tẹ̀ẹ̀ta anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní iye àsìkò tó fi dojú kọ bí báyìí tó fi ń kírun ìgbà tó kọ́ madina nǹkan bíi sixteen months lànàbíwá muhammad sallallahu alaihi wa fi ń dojú kọ al òun náà ni ibi tá a máa ń kọjú sí tá a ń pè ní kíbla nísìn ẹ̀yìn rẹ̀ òun náà ni al-aqsọ tí a bá kọ́yìn sí yóò kọ́yìn sí al-aqsọ ni so eléyìí ló fa tó fi jẹ́ pé mọ́ṣáláṣí oníbi tánimsọ aláṣálám dojúkọ mọ́ṣáláṣí òun náà jẹ́ lára àwọn mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe pé a lè travel lọ́pọ̀ afẹ́ lọ́ṣìdọ́sìn bẹ́ẹ̀ òun ni mọ́ṣáláṣí tó ṣe pé ládàá àwọn tá a bá kí ń bẹ̀ náà tún pọ̀ kò pọ̀ tó ti yà ní muhammed sallallahu alayhi wa sallam irun tá a bá kí mọ́ṣáláṣí yà ní muhammed sallallahu alayhi wa sallam one thousand ní irun yẹn ní ládàá èyí tá a bá kí ń kà á bá hundred thousand ní èyí tá a bá kí ní àlàáksọ́ ládàá tiẹ̀ náà pọ̀ ṣùgbọ́n kò tó ti mọ́ṣáláṣí yà muhammed sallallahu alayhi wa sallam so pé ẹni a ah, mo ti wá fẹ́ travel mo fẹ́ lọ ṣe ìjọsìn bì kò ṣe ká máa wá sàárẹ̀ àfa kan tá a lọ ní senegal àbí ní morocco àbí ní sudan àbí ní iraq ká máa wá sàárẹ̀ tá a lọ tá a ti máa lọ yíra mọ́lẹ́kọ̀ kódà kò ṣe pé ká lọ sàárẹ̀ àfa kan ní nàìjíríà yìí kódà kò ṣe pé ká lọ mọ́ṣáláṣí kan pé mọ́ṣáláṣí kan ń bẹ ní ìlọrin àbò ń bẹ nìbàdàn àbò ń bẹ nílẹ̀ haúsá mọ́ṣáláṣí ti pẹ́ ìjọsìn tí wọn bá dẹ̀ ṣe ń bẹ̀ mọ́ ń gbá káwá gbéra kálá ń travel lọ síbẹ̀. Si anabi sọlá asam ti yanjú ọ̀rọ̀ fún ẹni tó bá nìkan ṣe láàtú ṣẹ́dùn rihal ilẹ̀ ìlà thalathat masajid mọ́ṣáláṣí mẹ́ta lèèyàn máa travel lọ láti lọ ṣèjọ́sìn lẹ́yìn mọ́ṣáláṣí mẹ́ta yìí ẹni tó bá travel lọ mọ́ṣáláṣí míì bídíà ló ń ṣe regardless of ibi tí mọ́ṣáláṣí yẹn wà bẹ́ẹ̀ ni à ń travel lọ síbi sàárẹ̀ àfa kan eléyà ní muhammad sallallahu alayhi wa ó ṣe é léwọ̀ kéèyàn ló ń travel lọ síbi sàárè anybody náà sàárè ń bẹ ládùúgbò wa alọ sálámà sáwọn òkú eléyìí kò sí tó burú ń bẹ ṣùgbọ́n ká ní à ń travel lọ síbi sàárè kan níbi kan eléyìí èèwọ̀ nínú islam haram ni lónìí tá a bá mọ báwọn èèyàn ṣe ń ṣe àpọ́nlé sàárè ní àpọ́nlé àṣejù èèyàn ó dẹ̀ mọ̀ sunkún ẹlòmíì ó ti ń sèvù owó látijọ́ yìí tẹ́ ẹ bá ní kí ni tájẹ́tì ẹ̀ ó lè lóun fẹ́ lọ síbi sàárè ìṣẹ́wò kan níbi kan kò sèvù owó pòun fẹ́ lọ ṣe ájì èèyàn kan sọ fún mi njọ́ kan ó ní kóun lọ sí pakistan náà ó wà more important sóhun ju pé kóun lọ sí kóun lọ ṣe ájì lọ ní subhanallah ẹ wo àgbọ́yé tó dorí kodò kí ló fẹ́ lọ ṣe pakistan ó ń lọ láti lọ ṣe ziyara sáré ó ń lọ láti lọ wo ìtí olórí àwọn tó gbé kalẹ̀ kí la fẹ́ ló ń bi eléyìí o ni pé a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ àwọn èèyàn kọjá bí tí ọlọ́run bá gbé wọn sí bá a ṣe gbọ́dọ̀ yẹpẹrẹ wọn náà bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ bọ̀wọ̀ wọn sáré èyí tí a máa ṣe àpọ́nlé pẹ̀lú pé kí ni kò ń ṣe bí tá à ń kẹ́rù lé lórí kò ń ṣe bí tá à ń jókòó lé lórí kò ń ṣe bí tá à máa tẹ̀mọ́lẹ̀ kọjá kò ń ṣe bí tá ń dàgbẹ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan táwọn èèyàn máa ń ṣe pẹ̀lú sàárè mi ibi tí àwọn èèyàn ti ń yẹpẹrẹ sàárè mi ni wọ́n ti bàbàrà sàárè mi débi pé kí ni wọ́n sọ ọ́ di nǹkan tán ń ṣèjọsìn fún méjì là ń rí ẹ̀ẹ́rẹ́ èèyàn kan ó ń yẹpẹrẹ sàárè kan at the same time ẹni tó ń yẹpẹrẹ sàárè kan náà ló ń bàbàrà sàárè kan débi pé kí ni ó lọ ń ṣe ìforíkanlẹ̀ ń bi sàárè yẹn sàárè ẹni tó lọ ń ṣèforí kan lẹ́ ń bẹ́ẹ̀ ó gbà pé sàárè ẹni ọlọ́run ni sàárè tó ṣe pé àdúrà mọ́ ń gbà ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sàárè ẹni tó ń yẹpẹrẹ tó ń tẹ̀mọ́lẹ̀ tó ń jòkólé tó fẹ́ lè dàgbẹ́ sí tó ń sáṣọ sórí rẹ̀ ó gbà pé kí ni sàárè ẹni tí ó pàtàkì ni àti sàárè ẹni tó pàtàkì àti sàárè ẹni tí ó pàtàkì kò sí iye tó ṣe wípé àmọ́ lọ ń ṣe ìdọ́sìn kan bẹ́ẹ̀ lẹ́yìn pé tá a bá lọ síbẹ̀ ká sálámà ká dẹ̀ tọrọ àdúrà fáwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alaihi wa sallam bó ṣe fi kọ́ wa ipe tá a bá débi sàárè ká ní asalaamu alaykum ala diyari minal muslimin wal mu'minin ọlọ́lọ́n kò báyìí ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ bí báyìí tẹ́ jẹ́ mùsùlùmí rahimallahu almustaqdimin minna wal mustaakhirin wàjà alalana walakum alaafiya ẹ̀yin tẹ́ ti ṣíwájú àtàwátà ń bọ̀ kọ́ńtà ọba kò kẹwàá kọ́lọ́wọ́n ọba kó fún wa ní àlàáfíà níbi ìyá sàárè ni kó fún wa ní àlàáfíà láyé kó fún wa ní àlàáfíà níbi ìyá sàárè kó fún wa ní àlàáfíà níbi ìyá náà wa inna inshallah obikum lahikun àwa náà ń padà bọ̀ wá bá yín pẹ̀lú ogun ọlọ́run torí pé kí ni kúlù nafsẹ̀ ń dá ikọ̀tún mọ́ọ̀t gbogbo ẹ̀mí ni ó tọ́kú wò ṣùgbọ́n ká wá sọ sàárè ìdíbi tó ṣe pé a máa lọ ṣe forí kan lẹ́ àti ń ṣe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ẹni tó wá rẹ̀ sí nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ní iná wùmẹ́yìn yóò ṣerékì bí lá gbogbo ẹni tó bá pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba fọkàn haram allahu alayhi janna ọlọ́run ọba ní aljanna òun ṣe lé wọ̀ fún wàmọ́ awáwù nàr ibi tí ó dé sí iná ni wàmọ́ alẹ́ dọ́ọ̀lì mi nàmi ansọ́r ọlọ́ni àwọn tán ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò sẹ́ni tí ó gbà wọn lẹ̀ ló jẹ́ pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ àwọn àyè wọ̀nyí mọ́ṣáláṣí and travel lọ́pàá afẹ́ lọ ṣe ìjọsìn kan bẹ́ẹ̀ lẹ́yìn pé irun bá bá wa ká kírun ń bẹ́ lẹ́yìn pa àti ń bẹ́ ń bẹ́ ká ṣe ń ta afẹ́ ṣe ń jọsìn ṣùgbọ́n kí n wá gbéra ń sìn kí ni mo lọ mọ́ṣáláṣí kan bá dẹ̀ mọ́ṣáláṣí yẹn mọ́ṣáláṣí gbàdúrà ni mo lọ mọ́ṣáláṣí kan ní kano mo lọ mọ́ṣáláṣí kan ní kaola mo lọ mọ́ṣáláṣí kan bì kan mọ́ṣáláṣí gbàdúrà ni kò sí mọ́ṣáláṣí gbàdúrà téèyàn máa ń tíráàvù lọ ju mẹ́tẹ̀ẹ̀ta lọ kò dẹ̀ sí sàárè kan téèyàn máa ń tíráàvù lọ nínú gbogbo sàárè tó ń bẹ lórí ilẹ̀ ayé kódà sàárè anabi muhammad sallallahu alaihi wa sallam àgbọ̀rọ̀ gbéra ní nàìjíríà kan ní bolo ń lọ nísìn ah, ń lọ sàárè anabi ni ń lọ mọ́ṣáláṣí anabi tá a bá wá débẹ̀ half opportunity wa sálámà sí sàárè anabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n káwá ni mo gbéra sàárè anabi mò ń lọ eléyìí bí díà ni tí ó ń ṣe pé intention wa ni àti lọ mọ́ṣáláṣí ẹ eléyìí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé torí pé àwọn èèyàn àṣejù ń bẹ nínú ẹ̀sìn so almasjid al-aqsa òun náà ni mọ́ṣáláṣí tí ó ń bẹ ní jerusalem àwọn èèyàn a máa ṣe mistake níbi àwọn pictures mi tá a máa ń rí kí ni mọ́ṣáláṣí míì tá a ń rí yẹn òun ṣe òun ni al-aqsa so oníkan tí wọ́n ń pè ní al-kubatul khadra kò ń ṣe ẹ̀yẹn kí ni bí ìkan tí ó fáìn gan báyìí tó ṣe pé wọ́n ṣe kò ń ṣe ìyẹn ni tí wọ́n ń pè ní al-aqsa mosque àwọn èèyàn mi ń tíráyè láti gbéyẹ sí i láti lè fi dìsíìfù wá ní al-aqsa mosque ni ó yàtọ̀ sí yẹn kí la fẹ́ ló ń bi ò ní pé mọ́ṣáláṣí yìí mọ́ṣáláṣí tí ó pàtàkì ni tó ṣe pé láàdá ìrùn tá a bá kí ń bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tí a máa sábà máa pọ̀ ju àwọn ìyókù lọ yàtọ̀ sún mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alaihi wa sallam àti mọ́ṣáláṣí tí ó ń bẹ ní kaaba yàtọ̀ sí méjèèjì bákan náà a tún gbọ́dọ̀ mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ jẹ́ni tí ó sùn mọ́ ọlọ́wọ́n ọba dáadáa àṣẹ ọlọ́wọ́n ọba ká mọ́ mú iṣẹ́ ẹni tó ṣe yí pé kò dúró déédéé tó ń gbé ìgboro mọ́ká ìgboro maka ò ní kankan tí ó kó bá ní dáadáa ẹni tí ó dúró déédéé tó ń gbé ìgboro madina ìgboro madina ò ní kankan tí ó ṣe fún un ní dáadáa bẹ́ẹ̀ ni ẹni tí ó dúró déédéé tó lọ ń gbé jerusalem tó ń gbébi tí àlà axon mosque wà torí pé ó ń gbé àlà axon mosque ní kò sí dáadáa kan tí ó rí ń bẹ́ẹ̀ abu lahab ó maka abu jahl ó maka pẹ̀lú gbogbo wọn gbé mọ́kà yìí ni ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ṣe pé fún wọn náà ni tabba ti yada abila habin wa tabba ọlọ́wọ́n ọba ṣe pé fún wọn pẹ̀lú eléyìí tí wọ́n ń ṣe pẹ̀lú pé wọn dúró déédéé wọn gbà fọlọ́ kéèyàn ká wá ní ẹ inú mọ́kà mò ń gbé kó káàbọ̀ òun ló fọ́ tó jẹ́ pé ìkànnì àwọn sahaba rẹ̀ tó wà yìí abu ìgbà tó kúrò ní mọ́kà bóyá lọ sí jerusalem ó wá ń sọ fún sàábé mi nípa pé máa bọ̀ wá sí al-ardul mukaddasa ilẹ̀ mímọ́ tọ́lọ́wọ́n ọba pè ní ilẹ̀ mímọ́ nínú al-qur'an gbà tó ń sọ fún àwọn ọmọ israẹli pé ó tukulu al-ardul mukaddasa ta ilẹ̀ mímọ́ ẹ wọnú bẹ̀ sàábé yìí náà wá sọ fún sàábé kejì pé máa bọ̀ wá sí ilẹ̀ mímọ́ sàábé kejì wá ń sọ fún yẹn salman al-farisi ó wá ń sọ fún sàábé kejì ipe inna al-ardola tukọ̀ ahadan. ilẹ̀ mímọ́ ò ní sọ́yàn kan dẹni mímọ́ wà ìnàmà yòkọ́ dísù ìsánà àmàlù iṣẹ́ tèèyàn bá ṣe ni ó sòun dẹni mímọ́ ẹ̀rí fà pé mo ń gbé mọ́ ká ní o mo ti dẹni mímọ́ ẹni tó ń gbé mọ́ ká tó ń ṣe àwọn aṣemọ́ṣe wọ́n pọ̀ jàǹtìrẹ rẹ lónìí àwa ọmọ nàìjíríà ni wọ́n ní ìgboro mọ́ ká ẹ bá dé sara ẹ̀rí àwọn ìwà burúkú táwọn ọmọ nàìjíríà mi wù gbogbo àwọn ìwà pátípátí lẹ́ẹ̀bà tó ń wù ní ìgboro mọ́kà èyí tó mumukumu mu ń bẹ́ èyí tó ń ṣe zina ń ṣe zìnà ń bẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ káwọn tó pẹ́ ń gbé ni ti dẹni ire rárá abadan ìnáma yukọ̀ dísùl ìnsánà amalu iṣẹ́ dáadáa téèyàn ṣe ni ó sọ ẹni ìyẹn dẹni mímẹ́kùn ṣe kó torí pé ń gbé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ sí madina àmọ́ tó ṣe pé ẹlòmíì ìdán àti gbogbo àwọn oríṣiríṣi oògùn burúkú náà lọ ń ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ amáyé àwọn èèyàn ni àwọn tí wọ́n jẹ́ bí àwọn àfáà tán mójútó ọ̀rọ̀ ìwà àbàjẹ́ ń bẹ́ẹ̀ ni wọ́n mú ní àwọn òpìnà ní àwọn tán láwọn ń sa ní kàlífà àwọn èèyàn tí wọ́n ń ṣàwọn amáyé wọn ni wọ́n mú bẹ́ẹ̀ náà ni ibẹ̀ lọ sí jerusalem náà ẹ̀ẹ́rì oríṣiríṣi wà táwọn èèyàn ń ṣe ní àwọn ìwà tí ò da ló fi jẹ́ pé ìgboro mọ́kà ilẹ̀ mímọ́ lòun ṣùgbọ́n àwọn èèyàn ń ṣe bọ́ ń bẹ̀ síwájú kí ọlọ́run subhanahu wa ta'ala kó tó fún anabi muhammad sallallahu alaihi wa sallam ní ìṣẹ́gun àti ìṣípayá láti lè jẹ gàba lórí rẹ̀ lẹ́yìn gbàtà muhammad sallallahu alaihi wa sallam lọ tán tí àwọn sọ̀hábà rẹ̀ dùwọ́n ńlá alẹ́ tán lọ àwọn nǹkan kí nǹkan míì náà tún padà bọ̀ ló tún padà wọ inú ìlú yìí náà so ló jẹ́ pé ẹlòmíì máa ń ṣe mistake yóò ní àkórà kí ni wọ́n máa ń ṣe mọ́kà gan bí ẹni tó mu sìgá tó ń sọ fún pé mọ́ mu sìgá mọ́ sìgá mú mu ò da oníkìní kódà ní mọ́kà gan wọ́n mu sìgá àwọn èèyàn ara mọ́kà kọ́ lẹ́sìn wa mọ́kà ilẹ̀ mímọ́ ni ibẹ̀ ni kàábà wa ṣùgbọ́n àwọn tán bẹ mọ́kàkọ́ ní ẹ̀sìn wa èèyàn bíi tiwa làwọn náà tán bá ṣe mistake mistake wọn á dàlú wọn láyà á dúró sí pẹ̀lú tó ń bẹnu alukur'an àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam bó tiẹ̀ jẹ́ wípé kò sí ilẹ̀ tá a sì lè fi wé àwọn ilẹ̀ wọ̀nyí náà tó ń di gbogbo ìbàjẹ́ tó ń lọ ń ń sìn náà kò yí síbi tá a lè fi wé lórí ilẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé torí pé àríbi tá a lè fi wé lórí ilẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ń tán bá ń ṣe ń bẹ́ òun náà ni tó bẹ́sìn mu ìmí ń bẹ tán ṣe tí ó bẹ́sìn mu so iná ardol mukodasata látùkọ̀dísù àdàn ilẹ̀ mímọ́ kò sòyàn kan dẹni mímọ́ ìnáma yukọ̀dísù ìnsánà àmàlù iṣẹ́ tẹ̀yàn bá ṣe ní ìbámu pẹ̀lú alukur'an àti sunna ní muhammad sallallahu alaihi wa sallam òun ni tí ó sọ̀yà di ẹni mímọ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala èyí tí a sọ fúnra wa yìí náà kọ́ lọ́wọ́ bá kó jẹ́ kí ó wúlò fún wa àtúmọ̀ tẹ̀síwájú nípa al-isra wal-mi'raj tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́wọ́ mú ṣe láàrin òru kan tó jẹ́ nǹkan ìyanu fún àwọn èèyàn àti àwọn àtakò tí a ní muhammad sallallahu alaihi wa sallam torí lérelé lọ́dọ̀ àwọn kẹfìrí mẹ́ka wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbi ajma'in subhanaka la humna bihamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.